الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أزق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ibi tí a kà níbi tafsir Qur'an ní òní òun náà ni àyà ọgọ́rùn kan àti ogún àti mẹ́ta àbí àti mẹ́rin wa isja'alna albayta mathabatan linnas. أعوذ بالله من الشيطان الرجيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعدنا إلى إبراهيم وإسماعيل أن طهر أن طهر بيتي للطائفين والعاقفين والطائفين السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منه بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى أش ثم ثم اضطروا الى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم آياتي يا كاكين ني اسم سورة البقرة òun náà ni àyà ọgọ́rùn kan àti ogún àti mẹ́rin wa idh ibtala ibrahima rabbuhu bi kalimatin fa atammahun gbígbà tí olúwa bá dán ànábì ibrahim wò pẹ̀lú àwọn nǹkan kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn àti àwọn àṣẹ tí olúwa bá pa fa atammahun ibrahim ó sì ṣe àwọn ìdánwò náà ó ṣe ní àṣeyege yẹn ni pé ó ṣàṣe pé àṣẹ tí olúwa bá pa yìí qala inni ja'iluka linnasi imama olúwa wa ní wọ Ibrahim mo ṣe ọ́ ní aṣíwájú fún àwọn ènìyàn qala wa min dhurriyyati gbàtí olúwa bá sọ bẹ́ẹ̀ fún anabi Ibrahim ipe aṣáájú ni ó máa jẹ́ ìwọ Ibrahim ọwọ́ ní ọlọ́wọ́ wọ̀mìnbòrè yẹ́ ti jẹ́ kí ìjà aṣíwájú yìí kó máa jẹ́ ntí ó máa bẹ lọ ní àárín àwọn àrọ́mọdọ́mọ mi kọ́l ọlọ́wọ́ bá wa dá lóhùn pé la yanalu ahdi zalimin yẹn ni pé àdéhùn èmi ọlọ́wọ́ bá ti mo ṣe kò lè dọ́dọ̀ àwọn tó bá jẹ́ alábòsí láéláé sobi tí akàkán yìí ní jò ní ìnílẹ̀ yìí sọ àmọ́ àwọn kankan bẹ tí mi rántí mú ẹnu dé tó ṣe pé ó sì pàtàkì ká mẹ́nu dé bẹ́ẹ̀ òun náà ni pé gbogbo ẹni tí ọba fẹ́ jẹ́ aṣíwájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìjẹ́ aṣíwájú ẹni yẹn kò túmọ̀ sí pé gbogbo ọmọ tó bá ti bí àwọn náà gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni àfi kí àwọn ọmọ yẹn káwọn náà rí gẹ́gẹ́ bí bàbá wọn ṣe rí ìgbà tí olúwa bá ní wọ́n anabi ibrahim gbogbo àwọn àṣẹ tí mo pa ọ́ lọ́lẹ́ mú ṣe lẹ́yìn ìgbà tó ṣe tẹ́lẹ̀ pé a ka gbogbo àwọn nǹkan yẹn ní ìjẹta gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ mufassirun gẹ́gẹ́ bí wọ́n ṣe gba àwọn ìtumọ̀ yẹn wá àǹkan tó lè wọ́n bá pa láṣẹ látọ̀dọ̀ abdullahi ibn abbas àtàwọn ẹlòmíràn nú àwọn tí wọ́n jẹ́ àwọn mufassirun àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam soba kana lẹ́yìn ìgbà tó wá ṣe àwọn nǹkan yẹn tán gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pa láṣẹ yẹn ní anabi Ibrahim olùwàwá ní mọṣọ ní aṣáájú ìnìjà ìlúkẹlẹ náàsì imaman bimana kudwaitan ẹni tí ó jẹ́ àkọ́ṣe wa muttaba'an àwọn èèyàn tí wọ́n máa tẹ̀lé ìlànà rẹ̀ bí olúwa bá ti lóhùn ṣerú eléyìí fún anabi Ibrahim lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni anabi Ibrahim ní wa min jẹ́ kí àṣẹ yìí àbí ìjásájú yìí kó máa bẹ lọ bẹ́ẹ̀ lórí àwọn àrọ́mọdọ́mọ mi ọlọ́nà sì fún lẹ́sìn padà pé la yanalu ahdi zalimin yẹn ni pé àbò orí tèmi ọlọ́run ọba ṣe àdéhùn tí mo sọ fún wa nabi Ibrahim kò ní dọ́dọ̀ ẹni tí ọba jẹ́ alábòsí àwọn afọwọ́n ṣàlàyé gẹ́gẹ́ bí sọdẹ́yì nú àwọn tó jẹ́ àwọn tààyàn mufasirun onítùmọ̀ ahadi yẹn ni pé àdéhùn èmi ọlọ́run ọba bí máa na nubuwẹ́tì ìjẹ́ anabi ọlọ́run ọba tí èmi ń jẹ́ anabi yẹn ni pé mo ṣe jẹ́ anabi yìí jẹ́ kí gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi náà ká máa jẹ́ anabi ọlọ́run ọba. alimam ibn kathir rahimahullah wọn ní sẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ táwọn kó wáyé wọn ní òun náà ní ẹ̀rí pé ọ̀rọ̀ bí oríṣi méje náà la nípa tafsiri aya yẹn ní gbàtà kàkẹ́yìn ó ní gbogbo ọ̀rọ̀ yẹn òun náà ni ó rí bẹ́ẹ̀ tó ikú bó ṣe wá ní oríṣiríṣi ni wọ́n ní annahu la yanalu ahdi Allahi bil imamati zaliman tí ó bá jẹ́ aṣáájú tí wọ́n wọ́n ṣe kàkúkọ́ aṣáájú ní lágbájá yìí èyí fi àbòsí kí o fi jẹ́ aṣáájú alimami Ibn Kathir fafiya i'lamu min Allah. Ibrahim al-Khalil alayhi salam wọn níbi àyà yìí ìpolongo ń bẹ fún anabi Ibrahim olùwàbá fúlára annahu sayujadu min durriyatika man huwa zalimun li nafsihi ìpinnu àrọmọdọ́mọ wa anabi Ibrahim àwọn kan pọ̀dọ̀ wá wọ́n padà wá tó ipa alábòsí ni wọ́n alábòsí ó padà wá náà àrọmọdọ́mọ rẹ̀ sọ Imam Ibn Kathir wá ní. كما تقدم عن مجاهد وغيره والله أعلم سواني الوباني أباتي إمارة أوني أم أولوني ما جولي وبونكا tó ó túmọ̀ sí pé kí bàbá kó dáa kí bàbá jẹ́ àfa kó jẹ́ olùmẹ̀ẹ̀sìn kó jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ba ìyẹn ò túmọ̀ sí pé kò lè bípò kí ọmọ kalẹ̀ èyí ń ta gbọdọ̀ lákìsí ni n ti máa ń dààmú ẹlòmíì òun náà ni pé wọ́n bá ti ní lágbájá a ọmọ àfáàmọ́ ni ó ti tán so àmọ́rú àwọn ẹ̀kọ́ tí àyà yìí fẹ́ kọ́ wa ó ní ká mọ̀ pé ìjẹ́ àfa kódà ìjẹ́ ni ọlọ́run kódà ìjẹ́ ànábì ọlọ́run ọba kò túmọ̀ sí pé ọmọkọ́mọ ò lè ti ara àyàn jáde sólè ní ẹ̀kọ́ tí a fẹ́ rí kọ́ níbi àyà yìí. àwọn tó ń bá lọ olúwa ní ibi táwọn kà lónìí nìyẹn ike wa idh ja'alna al-bayta mathabatan lin-nas wa amna واتخذوا من مقام إبراهيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعيدنا إلى إبراهيم وإسماعيل أن طهر أن طهر بيتي للطائفين والعاقفين والركع السجود نعم olùwọ́bá tó ń ṣàlàyé fún anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Kaaba yẹn ni pé ilé ọlọ́run ọba wọn ni wọ́n bá ń sọ àwọn àṣírí ńláńlá àti àwọn ọlá tó tóbi tí òun máa máa fi sí ibi ilé yẹn olúwa ni wa idh ja'alna al-bayta mathabatan lin-nas olúwa ni nígbà tó ṣe pé àwọn ọlọ́run ọba a ṣe al ilé yẹn ilé yẹn òun náà ni alkaaba àwọn ọlọ́wọ́n bá ṣe lè mathabatan linnas yẹn ni pé ibi tí àwọn ènìyàn tí wọ́n máa sẹ́rí lọ ní gbogbo ìgbà tí wọ́n máa sẹ́rí lọ ní gbogbo ìgbà olùwọ́ba ní àwọn ará ṣe kàábà bẹ́ẹ̀ níbi tó ṣe pé ẹ̀mí gbogbo èèyàn ni ó máa tó bá ti jẹ́ mùsùlùmí kò sí ẹni tí ń jẹ́ mùsùlùmí tó ṣe pé kò ní í wù ú kó ń lọ sí maka ara ìṣe ní mathabatan linnas òun náà ni lọ́lọ́run tó fi ṣe fún àwọn àlùmọ̀tà nàbì náà ipe rukunun min arkanil islam orígun kan náà ni ó jẹ́ nínú àwọn orígun islam yẹn pé kéèyàn máa ronú pé mo ti ẹ̀fẹ́ lọ sí hajj ìran kan rẹ̀ nígbà tó lọ́n bá wá ṣe àǹfààní rẹ̀ fún yàn kí o tètè lọ kódà nù àwọn kan tó ṣe kí mùsùlùmí ká múra sí ẹlòmíì ntí ó máa rù láyé rẹ̀ òun ni bóòlù òun ó sì ra mọ́tò bóòlù òun ó sì ra bóòlù òun ó sì kọ́lé kò ronú rí láyé kébò ni ntí ẹ̀ sì rí mọ́kà lọ so bẹ́ẹ̀ sì ni hajj ṣíṣe orígun kan nínú orígun Islam wa kódà anabi sọ̀rọ̀ sálàmù ó ṣe wá lójú kòkòrò àwọn iṣẹ́ oore àwọn ládàá oríṣiríṣiríṣiríṣi nínú anabi sọ pé ń bẹ níbi hajj lílọ sòyí tó ti wá jẹ́ pápá ń bari rẹ̀ òun náà ni pé anabi ní gbogbo ẹni tó bá ṣe hajj tọ́lọ́mbà wa gba hajj yẹn lọ́wọ́ rẹ̀ rọ́jà àkàyẹ́wòmí wọlẹ́dẹ́tì ọmọhó ẹni yẹn yóò darí délẹ̀ ńtọ́ mọ́ bí ẹni pé ìjọ tí wọ́n ẹsẹ̀ bí bí ọmọ tuntun tí ò ní ní ẹ̀ṣẹ̀ lọ́rùn kankan mọ́ sogbúrú àwọn nǹkan wọ̀nyí náà ni mùsùlùmí tí orí rẹ̀ bá pé tó bá mọ nǹkan tí ń ṣe inú nǹkan tí yẹn kọ́kọ́ máa ń dùn níbi kí n rí ṣe láyé mi náà ni hajj lílọ ẹlòmíì yóò ní mọ́tò yóò kọ́lé yóò ti kọ́ kan yóò tún máa retí pé wọ́n kọ́ kejì tẹ́ bá bí pé njẹ́ o ti lọ Mọ́kà yóò ní wọn ò lọ so omi pé àwọn èèyàn wọn ka kíní yẹn kún ọlọ́run bá ní ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi èèyàn àwọn ọlọ́run la sọ pé kó máa jẹ́ mathabatan linnas bitẹ́mi àwọn èèyàn máa ń sẹ́rí sí ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹ̀mí rẹ̀ máa ń sẹ́rí pé a ah, n tẹ̀ fẹ́ lọ sí maka ni mi náà fẹ́ lọ sí maka ọlọ́run ní èmi ni mo ṣe kàábà bẹ́ẹ̀ látara pé kí ni ẹ̀rí pé ọ̀rọ̀ anabi Ibrahim la sọ tán lára tó lọ́ọ́ bá pa anabi Ibrahim láṣẹ òun náà ni wà áàdín fi náàsì bil hajj olúwa ni wà nàbí Ibrahim sátìlọ lè pèpè lẹ́yìn ìgbà tó kọ́ kàábà yìí tán wà áàdín fi náàsì bil hajj lọ lè pèpè bóyá ẹ̀yìn èèyàn ẹ má bọ̀ wá ṣe hajj sáti pè wọ́n sápèpè kó kú bí ẹ ń pè irun olúwa ni yà túùkà rìjálẹ́nì àwọn èèyàn wọ́n wà lẹ́nu tí wọ́n máa rinṣẹ̀ wá wa ala kulli dhamirin àwọn míì wọ́n gun nǹkan wá lóríṣiríṣi ya'tunaka min kulli fajjin amik tó pé àwọn ààyè tó jìnnà jìnnà jìnnà jìnnà ní gbogbo orílẹ̀ ayé náà ló kọ́ nkálukú ti máa wá ọ̀rọ̀ yẹn ni ọlọ́run bá wá ń darí sí níbi pé wa idh ja'alna al-bayta àwa la ṣe máa gbẹ̀gẹ̀ ní ilé Kaaba a ṣe níbi tí àwọn èèyàn tí wọ́n máa sẹ́rí wá bí abudanihim wa nufusihim ẹ̀mí wọn yóò máa sẹ́rí lọ́bẹ̀ kódà ara wọn náà yóò máa sẹ́rí lọ́bẹ̀ sheikh femi rahimahullah wọ́n ní yarji'una ilayhim bi nufusihim ẹni pé bẹ́ẹ̀ bí abudanihim yẹn kí wọ́n máa wá síbẹ̀ pẹ̀lú ara wọn sheikh wa ni wadhalika hujjaj àwọn làwọn tó ṣe pé wọ́n wá ṣe hajj ní maka gbogbo gbà náà lẹ́ẹ̀ máa rí àwọn èèyàn tó mọ̀ wá síbẹ̀ wọ́n mú ìtẹ̀mírìn ẹ sì mọ̀ ra àwọn èèyàn tó mọ̀ wá sí umrah àsìkò kéè dá kéwọn wà ní kaaba kéwọn mọ̀ bá èèyàn bó ṣe lè wù kọ́ ma kò sí ni so eléyìí ń jẹ́ àṣẹ ọlọ́wọ́n ọba so náà lè yóò fi máa ma ntí olúwa bá bá sọ ibi kò sí ntọ́lọ́wọ́n bá sọ tí nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ pé wọ́n dé kaaba wọ́n á kò sí ti ń jẹ́ báwọn soluwa ní àwọn ọlọ́wọ́n bala ṣe kàába bẹ́ẹ̀ sheikh tẹ̀mínú wa ní yẹni yẹni yẹtu yẹni yarji'una ilayhi bí bi qulubihim wọn níbẹ̀ làwọn mùsùlùmí wọn tún máa ṣẹ́rí lọ sí kàába pẹ̀lú ọkàn wọn sheikh wa ní wa dhalika fi yẹni pé ńgbà bá ń kírun gbogbo gbà tí yẹn bá ń kírun ẹ̀mí yẹn gbọdọ̀ lọ sí kàába torí pé kí ni nàtẹ́jì ilẹ̀ kọ́bìlà kàbà yẹn lákọ̀ọ́jú sí so láti máa fi kírun rahimallahu sheikhana sheikh ọ̀sẹ̀mìn sheikh ọ̀sẹ̀mìn kọ́lọ̀ kọ́ bá wa kẹ́ wọn wọ́n ní ìtumọ̀ yẹnì mathabatan linnas ẹni pé tẹ́ ẹ bá wo mathaba èyí ó fẹ́ rí pé wá láti bi bi sawab láti bi láada kọ́dọ̀ àwọn àwọn bá tó máa sọ pé wọ́n ní hadha al-amr bi mathabati kadha wa kadha mọ̀sábà ń ìtumọ̀ rẹ̀ ni pé yóò máa jẹ́ ẹ̀san yóò máa jẹ́ ẹ̀san fún nǹkan kan báyìí so ìtumọ̀ ẹ̀san mánà ohun tó ṣe pé yóò wà ní ẹ̀yìn tí ó sẹ́rí tẹ́ tí ó padà sẹ́rí wá náà lọ́n fi ni pé ja'alna al-bayta mathabatan ibi táwọn èèyàn máa sẹ́rí lọ ní gbogbo ìgbà náà lọ́n bá ń ṣe kàábà al ibn kathir rahimahullah wọn ni látọ̀dọ̀ abdullahi ibn abbas wọn sọ pé la yaqduna fihi wataran ipe gbogbo àwọn mùsùlùmí ń ò lè bí abùkátà wọn tán ní hajj bí kò wá ní ìwà bẹ̀ mọ́ ó ti tán kọ́ra tẹ́ bá ráwọn èèyàn lónìí tán bá ń ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà ní àsìkò hajj ẹlòmíràn ni ah ọ̀gbọ́n ah kọ́ra mi ò rò pé mi ò lè tún wá sí hajj yìí mọ́ tó bá tún yá ètò ń bọ̀ wá ó bá ti ń délé rẹ̀ báyìí lẹ́mìí ló máa fà á. hajj wọn so ya'tunahu alimami kathiri ni pé wọ́n máa wá sí hajj yẹn ni pé sí kaaba thumma yarji'una ila ahlihim wọ́n padà sílé wọn thumma ya'uduna ilayhi wọ́n tún padà wá sí sí kaaba yẹn. bákan náà abdullahi ibn abbas tó gba ọ̀rọ̀ yìí wá ó ní wa'id ja'alna al-bayta mathabatan lin-nas ó ní yatubuna ilayhi. thumma yarji'un yẹn ni kí wọ́n wá bẹ́ẹ̀ wọ́n tún padà náà ní ti olùwọ́ bá ń wí wọ́n tún ní níbi ìwáyà mi ní wa iz ja'alna al-bayta mathabatan lin-nas mana qala la yansarifu anhu munsarifun ẹnìkan tó bá ṣẹ́rí kó mbẹ́ kò tó bẹ̀ kó ní ìtún ẹ̀mí mi ò tó ní wá bẹ̀ máa ẹ̀mí yẹn ọmọ wá bẹ̀ ní gbogbo ìgbà ni náà ní sẹ́kù tèmi fi sọ èyí tí wọ́n sọ ní ẹ̀kan Imam Ibn Kasir ni wa huwa yara annahu qad qada minhu wataran yóò máa rí pé òun ti parí bùkátà òun àmọ́ tó bá tó yá ẹ̀mí rẹ̀ ó tún padà wá síbẹ̀ sólẹ́yìn ni bí olúwa bá ṣe dá kàába gbogbo èèyàn náà lẹ́mí rẹ̀ ọmọ wà níbẹ̀ tí ẹ bá sì débẹ̀ tí ẹ bá wá wò pé á àwọn èèyàn ṣe máa rí ní hajj yóò mọ̀ pé wàláhì àṣẹ tó lágbá náà ní hajj yìí àwọn èèyàn oríṣiríṣiríṣiríṣi àwọn oríṣiríṣiríṣi ẹ̀rọ àwọn ẹlòmíì ẹ̀yọ́ bọ̀ kó bóyá ẹ̀yin máa ń ga ẹ̀ tún ra àwọn kẹ́rì pé ẹ̀ àwọn eléyìí àwọn tó máa ń ga o ẹ̀ tún lè rán nípa yẹn kúrú ẹ̀ tún ra àwọn nípa àwọn eléyìí àwọn kúrú ẹ̀ wúlò àwọn Indonesia alápèjúwe Indonesia àwọn Indonesia Thailand tẹ́bárí gbogbo irú àwọn yìí irú èmi mo ṣe dúró yìí dógó ni mí láàrin wọn mo ṣe wà yìí dógó ni mí torí gbogbo wọn wọ́n rí kúkúkúkúkúkú lẹ́rìí wọn wọn wà pọ̀ lọ gbáà ẹ mọ̀ pé sí gbogbo ilẹ̀ ti kóra yín wá tán ni gbogbo wọn sì kọ́ ṣùgbọ́n ilé ó ti mọ̀ pé àṣẹ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba pé mọ́kà yìí náà ni ọlọ́wọ́n ọba pè irú ẹ̀ ń tọ́ bá lọ sí mọ́kà ló fi yẹ kéèyàn jẹ ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́n ọba pẹ̀lú iṣẹ́ tí ọba lọ ṣe ń bẹ̀ àmọ́ tẹ́ bá tó ń wo nàìjíríà ọmọ nàìjíríà tó yá yakuya bó ṣe yakuya ní nàìjíríà mẹ́rin yá yakuya ní maka ìlọrin tó wá ya yakuya yàtọ̀ lọ́hùn mo fi ọlọ́run ọba tó dá mi búra ìlọrin tó ya ìyàkuyà yàtọ̀ lọ́hùn níbi bídá àwọn kan mẹ́tọ́ pé nǹkan búlà iṣẹ́ búlà wọn máa ń ṣe o tí wọ́n ṣe bídá bí kan sàràfàtàn ṣe kan kíjó mọ́lẹ̀ kan máa jó sọ yóò àwọn àwọn èkó nù àmọ́ lọ́rin fídíà yìí ni kọ́dà àwọn tó bá débi kóòtù mọ̀ràn lé lọ owó gbà lọ́wọ́ àwọn èèyàn lọ́rùn wọ́n tún dá àdúrà fídíà yìí kalẹ̀ wọ́n ní ah, alájì kìíní kan ah, ah, yóò dá fún ẹ pariwo ẹ alájì kìíní lẹ́gbẹ́ alájì kìíní ní ma ká torítọ́ lọ́rùn ní ma ká ẹgbà wọn náírà nàìjíríà tán ẹ̀ tó wá ń gbà wọn ní ríálì ní ma ká so tọ́ba tún ṣe àràfá tán tẹ́lẹ̀ pé wọ́n ṣe kútúbà gbogbogbò ìlọ́nù tó ń dá kútúbà tó ń ṣe ní abẹ́ tẹ́ǹtì ṣe rí ẹni tó bá ti bá wọn lọ wàláyé tó dájú yára ra yọra rẹ kó ń bẹ àbí wọn bá ti rọ àwò yẹn yẹn kó wọn súnà kẹrẹ lọlọlẹ kóra yín sí eré àkẹkẹrẹ amọra lọlẹ kẹrẹ lọ jòkó tí kẹrẹ amọra zaskaru tí yín bẹ so láti pé kẹmọ kó bá yàn kẹmọ kó bá iṣẹ́ tìyẹn tìyẹn wá sí lọ́hùn so òun ni pé irú àwọn àyè yìí tó kí wọn mọ̀ pé àyè opportunity tó lágbára ni àní kẹfìlẹ báwọn yẹn ṣe rí níjọ́ kan mo pàdé ọ̀kan náà abúlé mi ládùúgbò nínú haramu náà ni ọ̀kan náà afa kan wa ń bẹ wá láti lọ́rin lásìkò àjì náà ni. bí ibi kàábà làwọn o bí wọn sì kó wọn jáde nù ní bá ń kó wọn lọ bí sẹ́ kó wọn lọ mo sì rántí mo ní bí ni bàbá ń kó wọn lọ mo yàrá dúró wọn kó wọn lọ tóbi thirty minutes àbí one hour wọn sọ wọn kó wọn dé padà wọn á ní mo lọ wọn làwọn lọ fi tán bí ànábì sí ah ah ah níbula la sọ fún mi pé kẹ́ ẹ máa lọ bí tábìlì sí dẹ́n kí ló dodo tó fi dá yín lójú kó bí sí ni mo ní mo ti mọ̀ kébi tí bàbá òun ń kó yín lọ náà nù wọ́n á ní ẹ̀wò nǹkan ó kó yín kù nínú kàába bí tọ́lọ̀ ti ní kẹ́ ẹ máa béèrè gbogbo tó bá wù yín kẹ́ ẹ béèrè ọ wá kó yín lọ sí ibi tí ọlọ́run ò ní ẹ lọ tánàbí gàngàn sọ pé kẹ́ ẹ lọ bẹ̀ kí lẹ́ fẹ́ fi yín ò ṣe so òun ní wíkẹ́ fi lè náà ni tí mo fi so léyìí ọlọ́run lè ṣe ní ìrọ̀rùn fún ẹlòmíì náà kó nà lọ kó ti yà fura kó má jẹ́ káwọn èèyàn kí wọ́n jẹ́ kí wọ́n pa bídíà pọ̀ mọ́ ẹ̀sìn fún ẹ̀sìn ọlọ́run ọba fún òun ọlọ́run lè mi ni mo ṣe mọ́kà yìí ni mathabatan linnasi wa amnan níbi tó ṣe pé ẹ̀mí àwọn èèyàn máa ṣẹ́rí lọ́bẹ̀ wa amnan èmi náà mo tún ṣe kàábà yẹn ní àyè ìfọ̀kànbalẹ̀ kí gbogbo tó bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo kọ́ra olúwọba ìfọ̀kànbalẹ̀ fún wíwà ní agbègbè òun kọ́ra ìfọ̀kànbalẹ̀ débi pé àwọn tí ń jẹ́ n tó ń jẹ́ tí ì ṣe èèyàn àwọn igi tó wù ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ gbogbo kàábà òun olùwọ́ba ní nǹkan fọ̀kànbalẹ̀ náà ni wọ́n ń jẹ́ wọ́n ń gbé nígbé fọ̀kànbalẹ̀ wọ́n ń bẹ nífẹ̀ẹ́ fọ̀kànbalẹ̀ ni torí pé kíni anabi ni láàyò ìdọ́dọ̀ mi ni ó ṣàwùkàn àyè gé ẹ̀gún bẹ̀ wọ́n lọ ṣẹ̀jàr igi bẹ̀ yẹn gé kínyìn orí gi ní kaaba lẹ́gbẹ̀gbẹ̀ kaaba ẹ̀ gbọ́dọ̀ gé ẹ̀ gbọ́dọ̀ fi kalẹ̀ ni sọ ara pé kíni bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ ẹni fọkànbalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí ń jẹ́ nǹkan tí ó sẹ̀mí náà wọ́n jẹ́ fọkànbalẹ̀ níbẹ̀ oníkẹ́ tí wọ́n bá ń fà ní wàhálà ń bẹ nínú ìṣesí àwọn Lárúbáwá láti lẹ̀ ní pété bá ti súnmọ́ Kaaba wọ́n dá dúró ni Ibn Abbas ní ayé amnan linnas sani pé ìfọ̀kànbalẹ̀ ní fún àwọn èèyàn wà amnan minal aduw ìfọ̀kànbalẹ̀ ní lọ́dọ̀ ọ̀tá wà á ń yẹjà àìlẹ̀ fi í àṣìlá ìjà wọn yéé jà nínú Kaaba látilẹ̀ látilẹ̀ lọ́wọ́ bá ti ṣe bẹ́ẹ̀ wọn ni waqad kanu fil jahiliya yatakhattafu an-nasa min hawlihim wa hum aminun la yasubun yẹni pé àwọn èèyàn tó bá ipá bá ń jà ní àsìkò jahiliya dọ́mọ̀ ń sáré bọ̀ wá ní inú kàábà yẹn tó bá ti débẹ̀ àwọn yóò fi wọ́n lẹ̀ wọ̀n ní wọn wọn ní bó ń jà máa so bí iná látò ti máa wo àwọn nǹkan táwọn èèyàn máa ń dánwò ẹlòmíẹ̀ máa wá fún lọ́wọ́ wọ́n sì máa rẹ owó mọ̀yàn lára ẹlòmíẹ̀ máa tọ̀ fún lọ́wọ́ aburú oríṣiríṣi náà ni wọ́n máa ń ṣe sọ̀rọ̀ lélẹ̀ yóò fi mọ̀ pé ah, báwọn yẹn ṣe ya òkè tó rọ́lọ́hún ṣe nǹkan ní àyè ìfọ̀kànbalẹ̀ àwọn yóò sì sọ bí dẹ̀bìdì tí ò ní jẹ́ àyè ìfọ̀kànbalẹ̀ fún àwọn èèyàn olúwa wa ní wàjẹ̀nẹ̀ wàtẹ́kìdú mímàkọ́mi Ibrahima musalla olúwa ní lára àwọn ohun àmì tá a ṣe sí inú Kaaba yìí òun náà ni pé níbi tí ó jẹ́ maqam Ibrahim olúwa ní ẹ̀yìn èèyàn tẹ́ bá ti lọ bẹ̀ ẹ̀ yá máa lọ lè kírun níbẹ̀ kẹ kírun níbi tí anabi Ibrahim tó dúró sí ọ̀rọ̀ àwọn afọ́nímùfàsirun àwọn tó ń jẹ́ ṣe tafsiri àyà yìí ọ̀rọ̀ wọn wá ní oríṣiríṣi nípa pé maqam Ibrahim ẹ̀rí pé tó bá dé hajj nísìnyí á pé mi ti jẹ́ maqam Ibrahim ó wà ní ẹgbẹ́ kàábà ni ó jìnnà sí kàábà gangan so àwọn afa kan ní pé ibẹ̀ náà ni ibi tí Ibrahim aleyhisselam tó ti nawọ́ tó dúró tí ọmọ rẹ̀ ti ń gbé kinní fún un àwọn ẹni ipe ńgbà tó di ní ayé Umar radiyallahu anhu ipe kàábà yẹn ó wà then ibi tí anabi Ibrahim dúró tó ń ti gba ti fi mọ ilé òun tó yọjú ẹsẹ̀ bẹ́ẹ̀ hàn kò jìnnà sí kaaba kò súnmọ́ gan ìgbà tó wá di ayé ẹ Umar radiyallahu anhu látara pé àwọn èèyàn ti ń pọ̀ tó pé táwọn èèyàn bá ṣe tọ̀wáfù tán wọ́n fẹ́ kírun ní ẹ̀yìn maqam Ibrahim yẹn so náà ni Umar wa ni kí wọ́n sún kí ni maqam Ibrahim kí wọ́n sún wájú kí àyè wà níbẹ̀ so náà ni pé wattakhidhu min maqam Ibrahim musalla ẹni pé tí wọ́n bá ti ṣe tọ̀wáfù tán èèyàn gbọ́dọ̀ bọ́ sí ibi tí ó jẹ́ mọ̀kọ́mọ̀ Ibrahim láti yan náfìlà méjì síwájú kí o tún lọ síbi sọ̀fà àti Marwa wọ́tẹ́kìdù min mọ̀kọ́mọ̀ Ibrahim musọ́lá yẹn ni pé kí ẹ̀yàn náfìlà bí ọlọ́wọ́ bá ṣe ní kẹ́yàn wàhídìnà ilà Ibrahim olùwà àwọn ọlọ́wọ́ bá àwa fún anabi Ibrahim ní àdéhùn wa Ismail àti anabi Ismail tó jẹ́ ọmọ rẹ̀ an tahira baytiya lit-ta'ifin ibi ká máa ń ṣe ìmọ́tótó ilé yìí yẹn ni pé kàábà lit-ta'ifin fún àwọn tí wọ́n bá máa ṣe tọ́wáfù níbẹ̀ yẹn ni pé ká máa tọ́jú rẹ̀ dáadáa kí nira máa bá àwọn tó bá ṣe tọ́wáfù níbẹ̀ wala akifin àtàwọn tó bá fẹ́ máa ṣe ìtìkáfù níbẹ̀ warruka'i as àtàwọn tó kún wọn máa yẹn náà fílà fọlọ́wọn ọba tó máa rùkú fọlọ́wọn tí wọ́n máa fìrí balẹ̀ fún ọlọ́run ọba yẹn ni pé n tí yẹn máa ń ṣe nínú kábà lélẹ́yìí tí yẹn bá ti wọlé gbára kò sí nǹkan tí yẹn máa fi ń ṣe tahiyatul masjid ní kábà ju tọ́wáfù lọ tọ́wáfù náà lè yóò ṣe lẹ́yìn bá tẹ́ bá ṣe tọ́wáfù tán yóò ṣe náfìlà níbi maqamu Ibrahim sọlẹ́yìn ni àṣẹ tí olúwa bá pa anabi Ibrahim àti Ismail yẹ ká máa ṣe ìmọ́tótó kaaba fún àwọn tó fẹ́ ṣe hajj àmọ́ àwọn tó fẹ́ ṣe tawaf àmọ́ àwọn tó fẹ́ ṣe àìtìkáfù níbẹ̀ nam wa idh qala. wa idh qala ibrahim rabbi jahal aba baladan amina. وارزق أهله من الثمرات من آمن منه بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير نعم الله سبحانه وتعالى ń ما شاء الله يفوى أوان كتي أنبي إبراهيم تيوشي سي كعبة tó fi di pé a lè fi Kaaba yìí a lè fi wé ìlú kankan kò síbi tá a lè fi wé ní orílẹ̀ ayé látara pé nǹkan tí anabi Ibrahim ṣe síbẹ̀ olùwàní wa Ibrahim rabbi ij'al hadhal baladan pé a ti ṣàlàyé ṣáájú pé ńgbà tí anabi Ibrahim tó fojú kó gbogbo àwọn wàhálà tí ó fojú kò nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ látara pé ń pè wọ́n pé kí wọ́n fi ẹbọ kalẹ̀ ká máa sin ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo àwọn ẹni wọ̀nyí wọ́n dìde wọ́n ṣe àtakò tó lágbára fún un wọ́n ṣe ìfúnlẹ̀mọ́ tó lágbára fún un lára etí ò òun náà ni pé wọ́n panupọ̀ pé àwọn ó sínú náà wọ́n sì jù síbẹ̀ náà níná tí è ṣe iná kékeré àmọ́ pẹ̀lú agbára ọlọ́wọ́n ọba iná kò lè jó anabi Ibrahim látara pé olúwa ọba ọ̀páláṣẹ jíjó kọ́dà ó tún tutù mọ́ anabi Ibrahim ní tututu ti àlàáfíà ibi yìí náà ni gbogbo ẹni tí wọ́n fẹ́ pèpè sí tọ́lọ́wọ́n ọba òun náà gbọ́dọ̀ lọ ẹ̀mí rẹ̀ pọ̀ mọ́ ọlọ́wọ́n ọba lẹ́yìn ìgbà tí fúnlẹ̀ pípọn mọ́ yìí lágbára náà ni wọ́n sọ pé yá jáde kúrò ní ìlú àwọn àwọn alẹ́kú àná Ibrahim sì fi ìlú lẹ̀ fún wa ó wá lọ sí ibi tó ń jẹ́ Mẹ́kà náà ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ọlọ́run o Rabbi inni askantu dhurriyyati pé olúwa mo gbé àwọn mọ̀lẹ́bí mi kalẹ̀ ẹni pé ìyàwó mi mo ní kọ́ mọ́ wá gbé yàn yín biwadin ghayru zi zari'in ní ibi ààyè tó ṣe pé ilẹ̀ oko ni kò sí irúgbìn níbẹ̀ ilẹ̀ bẹ̀ dẹ́sàtì ni kò sí nǹkan kan tó ṣe pé èèyàn ni pé ẹ lè máa gbádùn níbẹ̀ àmọ́ ọ̀dà nàbẹ̀ Ibrahim lójú ìpè Ọlọ́run subhanahu wa ta'ala ńlọba tó máa ń pèsè jíjẹ ló máa ń pèsè mímu kódà bí ààyè ń ṣe lè ya ilẹ̀ oko tó tọ́ anabi Ibrahim ẹ máa wọ́n ọ̀tọ̀ ní ìlú tí anabi Ibrahim tí àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ wà tí wọ́n bí sí àmọ́ ńgbà tí ìfúnlẹ̀ pínpín mọ́ pọ̀ ó wá fi ibẹ̀ kalẹ̀ ó wá wá sí Maka níbi tó ti kó gangan ní kíní ní ẹ ní Jerusalem ẹ ní ẹ ó kọlu rẹ̀ tó ti kó tó ti lọ sí Maka ó sá lọ sí Maka àgbà tó dé Maka ẹ rí i pé ìlú tí wọ́n bí sí tó bá ṣe pé irú rẹ̀ ni wọ́n bá ṣe pé wọ́n ti gba tàwọ̀hídì láàyè tí wọ́n gba ìmánì ní ààyè gbogbo àdúrà yìí náà ibẹ̀ ni ọba tọrọ rẹ̀ sí mọ́kà kò rí báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó di pé anabi Ibrahim ó débẹ̀ àmọ́ pẹ̀lú fífẹ́ ọlọ́run ọba àti ìmọ̀ ọlọ́run ọba bí tí olúwo bá darí àná Ibrahim sí òun náà ní Maka so wá bẹ̀rẹ̀ sí ní bẹ ọlọ́run ọba síbẹ̀ pé ọlọ́run o Rabbi ja'al hadha baladan aminan ipe ìlú yìí mo fẹ́ kó sọ ìlú yìí di ìlú ìfọ̀kànbalẹ̀ tó ṣe pé gbogbo ẹni tó bá wà ń bẹ ìfọ̀kànbalẹ̀ náà ni yóò máa jẹ́ ẹ̀rí pé ń bomi ara tó kọ́ fi pele ọ̀rọ̀ yìí kótó di kó bẹ̀rẹ̀ sí ní sàdúrà ó ní wa idba wa nà lè Ibrahim makan albayt alla tushrika bi wa tahhir bayti lil ta'ifina wal aakifina lil ta'ifina wal qa'imina wal ruk'i as-sujud nínú àyà mi olùwọ́ bá sọ fún pé wa idba wa nà Ibrahim makan albayt gbàtú olùwọ́ bá ní ká nàbẹ̀ Ibrahim ó sọ̀kalẹ̀ sí ilé ọlọ́wọ́n ọba yẹn ní Kaaba kí ni tó wá ṣe ń bẹ̀ ni pé Allah tushrika bi shay'an ntọ́lọ́run sọ fún náà ni pé sórí bó ṣe wà ń bí yé o ntó kó nílùú ìlú tó fi kalẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ tó fi wọ́n kalẹ̀ tó fi wá sí àyín nítorí kí ni nítorí kó má ṣe bọ pẹ̀lú mi náà ni ìgbà tó wá débí yìí náà má ṣe bọ pẹ̀lú mi rárá wa tahhir baytiya lit-ta'ifin ilé yìí ṣàfọmọ́ rẹ̀ kó kanga kangakanga kó má ṣe pẹ́ nìkan tí ó wà bẹ́ẹ̀ yóò tún mọ wá ṣẹbọ mọ́níyà yìí ìyẹn wá bẹ̀ wọn kó tó mọ wá ṣẹbọ ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé oríṣiríṣi nǹkan làwọn ọmọ nàìjíríà máa ń dáwò ọ̀kan bẹ́ẹ̀ náà àbúrò mi ní táìmù tí mo ń sọ yín two thousand seven torí ń gbà wọn àwọn tó tiẹ̀ wá látàdúgbò wa wọ́n tóbi orí wọ́n tóbi èèyàn mẹ́fà ń yọ ọ̀hún náà tó jẹ́ àwọn àbúrò àbúrò àsìmí ládùúgbò ẹnìkan wá ń sọ fún mi torí níta ń gbìyànjú láti mọ sọ fún wọn ni pé kódà ní tí mo mọ̀ tí mo mọ̀ pé ó rọrùn kó jẹ́ kébó ṣe wá sí hajj ọmọ lọ́wọ́ wa bó ṣe dé mo ní ẹ wá ẹ ti ṣe ń jà níyàn yín ẹ tètè máa bẹ ọlọ́run ọba kẹ́ ẹ gbà pé àjìlẹ̀ wá ṣe àmọ́ àjìtẹ̀ wá ṣe yìí ẹ wàá fi àǹfààní rẹ̀ bẹ ọlọ́run lórí nǹkan tí ń jẹ́ ìṣòro tẹ bá mọ̀ pé ẹ ń fẹ́ a ó ní òun dúpẹ́ pé a nfa ó sì dùn mọ́ òun pẹ̀lú àkéèsì tí mo pè fún òun ọ̀kan náà abúlé mi wá sọ fún mi pé ẹ jẹ́ mọ̀ pé àwọn kan táwọn jọ ń gbénu lé ẹsẹ̀ kan tó wọ́n ń wu èpẹ̀ ní mọ́káyà yìí wọ́n tó wọ́n ń wu èpẹ̀ so ibi kẹ́mi àtẹ́ni àtẹ́ni ohun brọ́dà mi àjòkó síbi kan tó ti ń ṣàlàyé gbogbo nǹkan báwọn lọ́wọ́ ni àwọn kan sì bẹnu yàrá àwọn tó kọ́ tó ń ṣe báwọn ó ní kí lòun lè ṣe ń tọ́ bá ti wọlé tó bá ti di pẹ́ bẹ̀rẹ̀ kí ni kó kó èpẹ̀ ń wájú wọn kódà tẹ́ bá sọ di wàhálà ẹ̀rọ ọlọ́pàá tí ó kọ́ yẹn méjèèjì ó wàá sọ pé ntẹ́jọ́ ń fa nù sùkẹ́ file máa bá àwọn èèyàn wọ́n ṣe ya ìyàkuyà tó ẹ dákun kí yàn lọ sí maka ẹ kí o tún wọn lè wí pẹ̀ fáwọn èèyàn níbẹ̀ wọn ẹlòmíì ò lọ maka jìbìtì tí ò da wọ́n wà nínú ilé kèsì pé wà ń kábà o rí rí àdúrà yẹn la wà láti jọ níyìn mo wà lára láti jẹ táyìn kó mbẹ inú ilé ni ó sì wà wà nítorí náà ẹ lọ lè bá ń sẹ́ndì owó fún àwọn ará ilé ń tẹ̀sí àkáǹtì sí yín nìsín ẹ dákun ní maka sùgbúrú eléyìí náà ni olùwọ́n bá ń pa Ànábì Ibrahim láṣẹ bí kò fọmọ́kà yìí má kọ́ má sí ẹ̀bọ mbẹ torí pé kí ni ń tó kú níbi tó ti kú òfin àwọn òbí rẹ nítorí kí ni nítorí àìfẹ́ bá wọn ṣẹbọ yìí náà ni so ẹbọ yẹn ìfẹ́ rí nínú mọ́kà yìí olùwọ́n nígbà tí ọ wá ṣe gbélé ìtàn lọ́wọ́ ni ah jíkì mi náà bẹ ọlọ́wọ́n ọba ọ wá ní rabbi j'al hadha baladan ọlọ́run o ṣe ìlú yìí ní ìlú ìfọ̀kànbalẹ̀ waj'al af'idatan min wọ́n ẹni wọ́n warzuq ahlahu min ath-thamarat gbélé iná ọlọ́run àwọn tí wọ́n ń gbénu léyìí tó ń gbélu yìí bá mi ṣe ìjẹ ẹ̀mú fún wọn ath àwọn irúgbìn àwọn tó máa jẹ ọlọ́run bá ṣe fún wọn náà ni anabi sallallahu alayhi wa sallam ń sọnù hadithi tí Jabir ibn Abdullah gbà wá anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé inna Ibrahim harrama bayta Allahi wa amanahu ó ní anabi Ibrahim òun ló sọ kaaba yìí di ilé abèèwọ̀ ilé àpọ́nlé tó ṣe pé ẹnìkan kan ò fa wàhálà ńbẹ tí gbogbo àwọn lọ́wọ́ tán bá ń jà wọn èyí jáde nù kaaba ipe anabi Ibrahim òun ló sọ di ààyè wọ̀ pé yàn gbọ́dọ̀ dán ìdẹ́kùdán wò níbẹ̀ wà amnan wà amanahu òun ló sọ ọ́ di ààyè ìfọkànbalẹ̀ anabi wa ni wa inni haramtul madinata ma bayna labbatayha wala yudadu saydaha wala yuqta adadaha anabi sallallahu alayhi wa sallam oníṣẹ́ wa rí èmi náà bí anabi ibrahim ṣe sọ mọ́kàdí àyè àpọ́nlé tó sọ di àyè èèwọ̀ èmi náà mo sọ Mọ̀dínà di àyè àpọ́nlé mo sọ di àyè èèwọ̀ Mọ́kà yìí wá ní wala yusadu saydaha wala yusadu sayduha ọ̀dẹ́bẹ̀ ẹ wo ẹni pa sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run bá fún gbogbo àti tí ń jẹ́ èèyàn àti tí ń ṣe èèyàn nínú Mọ́kà ẹ pé nínú Kaaba lọ́lọ́run bá ṣe ní àyè fọkànbalẹ̀ kódà àwọn ẹranko tó bá ń gbélẹ́gbẹ̀ gbẹ́lẹ́gbẹ̀ ìyẹn pa ìyẹn lọ nísìnyí wá rí ewúro nínú gbó àbí kan ní balẹ̀ bí ọkàn èèyàn náà ṣe wala bákan náà àwọn Ntụbanje igi abi nǹkan tá a bá rí àbáwọn kódà sọ de pé kódà tí bá sọnù maka tó bá rí ọ̀gbọ̀dọ̀ he àfihàn tó ṣe pé tó bá ń pẹ́ lọ ń lọ náà ni àmọ́ wàá lọ nísìn ọ wá rí owó o gbé kalẹ̀ sùgbà tó bá he ẹni tó ní rẹ̀ so ara pọ́lọ̀ ń ṣe maka ní ààyè ìfọ̀kànbalẹ̀ náà nìyẹn ó ní wàá ènìyàn ó ń gbà tí anabi Ibrahim bẹ ọlọ́wọ́n bá pọ́lọ́wọ́n bá mi ṣe maka yìí ní ààyè ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n kan náà warzuq ahlahu mina thamarat àwọn tí wọ́n bá ń jẹ́ àwọn tí wọ́n bá ń gbénu bẹ̀ olúwa o bá mi ṣe ìjẹ́ ìmú fún wọn àwọn irúgbìn àwọn èso oríṣiríṣi jẹ́ kọ́mọ́ wá bá wọn ẹ̀rí pé dìdò ní gan iná sì ni àdúrà òun ń ń gbà ibi ni ó ti máa mu'jizati du'a'i al-anbiya àwọn ìmọ̀ tí ń bẹ níbi àdúrà tọ́lọ́n bá gbà fún àwọn ànábì ọlọ́wọ́n ọba bó ṣe ṣàdúrà òun di sin tí wọ́n bá lọ sí hajj nísìn èèyàn máa rí àwọn èso ní oríṣiríṣi ìlú náà ti ń kó wa tẹpẹ́ mi mọ̀ pé ah tí a sì kò sí wọn kì í gbin wọ́n gbin oko nílùú yìí wọ́n dáko wọ́n gbẹrúgbìn àmọ́ àwọn èèyàn wọ́n sá kó wá síbẹ̀ ní tó oríṣiríṣi irúgbìn lẹ́mọ̀ rí mẹ́ oríṣiríṣi èso èso mímọ́ tó pé yìí ò rí gan yìí wọ́n mọ̀ pé ah ewu lélẹ́yìí inab oríṣiríṣi gbogbo ẹ̀ lẹ́yìn ọmọ rí ní Maka látara pé kí ni àṣẹ tí anabi Ibrahim tí ó ti bẹ lọ́wọ́n ọba tọ́lọ́n sì gba àdúrà yẹn iná ni wọ́n ní warzuq ahlahu. من athamarat ونف من آمن منهم. أما àmọ́ àwọn tí mo fẹ́ kí wọ́n ọlọ́wọ́n bá أنا لا máa مباني ìjẹ̀mú rọrùn أبا. àwọn náà làwọn tó ṣe pé wọ́n bá ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba tó ṣe pé ìgbàgbọ́ wọn jókòó fọlọ́run ẹni pé irú wọn bẹ̀ẹ́ jẹ́ kí wọ́n máa gbé fún wa kó má sí fún wa kó má sí fún wa wọ́n ní àmọ́ tó bá ń jẹ́ man amana minhum billahi wal yawmil akhir àwọn tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì gba ọjọ́ kan yìí gbọ́ tábà ń sọ pé imani imani dandan ni àfikún jẹ pé imanu billah ó wà ń bẹ bákan náà ọjọ́ kan yìí ó gbọ́dọ̀ wà ń bẹ nínú gbàgbọ́ yẹn olúwa ní àwọn ọmọ yìí ni anabi Ibrahim ló ń ṣàdúrà fún pàtàkì jùlọ ipe a àwọn tí mo Ọlọ́run tí mo fẹ́ kó bá mi tó kọ́ bá mi ṣe ìfọ̀kànbalẹ̀ fún kán sì máa jẹ níjẹ ìrọ̀rùn nínú léyìí náà níbẹ̀ nu hadithi tí ó wà ní Bukhari àti Muslim wọ́n ní ijọ́ tí yóò mọ̀ fatihu Makka ijọ́ tí anabi sallallahu alayhi wa sallam tí ó wọ Makka ó wà ní inna hadhal balad oníṣẹ́ ríru yìí yẹn pé ìlú Kaaba yìí harama Allah ọlọ́wọ́ bá ti ṣe ní ìlú àpọ́nlé ọlọ́wọ́ ti ṣe ní ìlú èèwọ̀ tó ṣe pé èèyàn gbọ́dọ̀ mọ́ lọ lè dán aburú wò níbẹ̀ yawma khalaqa samawati wal ard njọ́ tọ́nà ti dá sánmà tilẹ̀ náà wọ́n ti ṣe ní àyè àpọ́nlé fa huwa haramun anabi ní ìwọ náà ni ó sì máa jẹ́ lọ láéláé ila yawmil qiyama tí ó fi dọjọ́ gbé dàl qiyama yẹn ni pé ẹnìkan ò ní wà níbẹ̀ kọ́ wá ní òun máa ṣe ń tọ́lọ ní kó máa ṣe yóò máa jẹ́ ìwọ náà ni kọ́lá ibi tí wọ́n bá débẹ̀ ní ìsìn náà èyí ó sì rí i pé kọ́lá tó bá fẹ́ dẹ́ ìdẹ́kùdà wò ẹ sì máa rí àwọn ọlọ́pàá lóríṣiríṣi lọ́tún lọ́sì báwọn ọlọ́pàá ṣe ń bẹ àwọn kan bẹ wọn ní wọ́n sọ wọ́n pè ní ayatul amr bil ma'ruf wa nahy anil munkar àwọn yẹn wọ́n kàn máa rìn káàkiri wọ́n wà báyà gbogbo ẹni tó bá fẹ́ dẹ́dẹ́kùdà báyà wọn káì káì ni sòtó òfin téèyàn sáfin nínú kaaba hàn so bí ọlọ́run ló ń ṣe ń fi iṣọ́ òun tó ń fi ń sọ́ kaaba tó ń ṣe ní ààyè èèwọ̀ náà nù ẹ tún wá wọ àmójútó yẹn wá dépò pé kódà nísìn tí yẹn bá rọra níjọ́ kan lèmi àti ọ̀rẹ́ mi kan à ń ṣe tọ̀wáfù lọ́wọ́ ẹnu tí mo rí ni pé mo rí pé àwọn ọlọ́pàá bá dé náà bá hin ọ̀rẹ́ mi ń lápá náà bá sì ń wọ lọ à ń bá tẹ̀lé wọn kí ló dé wọn nínú wọn sà ń wọ lọ wọn bá wọ dókè wọ́n á ní kí lòun ṣe wọ́n ní ń jáyàn lẹ́lbò gbàtí gbàtí ń ṣe tọ̀wáfù lọ́wọ́ ó ní àwọn ìjẹ́nà kan lẹ́lbò wọ́n sọ̀rọ̀ àgbé kọ̀ǹpútà jáde wọ́n sì sí fún báyìí àtó jáyàn lẹ́lbò ló tán wọ́n ní wọ́n ọmọ so ó mì pé ọlọ́run bá sá máa ń sọ ibẹ̀ yẹn nígbà dígbà ní àsìkò dásìkò pẹ̀lú bọ́lá ju ayé bá ṣe ń lọ náà ni ìsọ kàábà àti ìṣe ní àyè wọ̀ náà ní kíní yẹn ṣe ń lọ sọ anabi sọlọ sọlá ni pé yóò sì máa rí bẹ́ẹ̀ ni títí tá yóò fi parẹ́ anabi wa ni wa innahu lam yahillu al-qitala fi ilé ahadin qabli anabi ni kò lẹ́tọ̀ọ́ láti yọ ti káàbà yìí ti ń bẹ ẹnìkan kan ò lè wá jà kọ́ báyàn jà nínú rẹ̀ àbí kó pààyàn wa lam yahillu illa sa'atan min nahar anabi ni kò sì lẹ́tọ̀ọ́ náà dìsínà àmọ́ wákàtí kan péré láàrin ọ̀sán yìí ọlọ́run fi ṣe ní ẹ̀tọ́ pé yẹn lè jà anabi sallallahu alaihi wasallam ló sì ní àárín wákàtí kan yìí náà sì ní fa huwa haramun bi hurmatillahi ila yawmil qiyamah àmọ́ lẹ́yìn sí yìí ó tún ti di ìwọ̀ padà títí ó fi dijọ́ gbin alkiyama anabi wa ni la yu'dadu àwọn ẹ̀gún tí wọ́n bá rí ò gé ẹ̀gún yóò gún yẹn jẹ́ kí n gé ń rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ni wọn ò ní da ẹsẹ̀ débẹ̀ wọn gbọdọ̀ débẹ̀ ni kódà kó jẹ́ igi ẹlẹ́gùn ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ni wọn gbọdọ̀ ta filifili débẹ̀ ẹ má ní igi òun lára bó ṣe jẹ́ igi ẹlẹ́gùn ọkàn rẹ̀ balẹ̀ ń bẹ̀ anabi ni wàlá yunfaru sayduhu àwọn ntọ́ba nǹkan ọdẹ tabari lágbèlégbèrè bẹ̀ agbọ̀yọ̀lá fẹ́ lé afẹ́ pa o wàlá yultaqatu luqtatuhu ntọ́ba sọnù èèyàn mú illa man arafaha anabi ni àfẹnití ó bá fẹ́ fi lọ kọ́ra anabi ni wàlá yàtàlù khalaa anabi ni àwọn igi tútù tó wà ń bẹ àìgé àìgégi rẹ̀ ṣùgbọ́n léyìí náà lè fi mọ gbọ́ àwọn àpọ́nlé tí olúwa subhanahu wa ta'ala tó fún kàába yìí so mùsùlùmí náà gbọ́dọ̀ wá fún ní àpọ́nlé gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba bí ó ṣe fún ní ni so anabi ibrahim ọbẹ̀ ọlọ́run ọba síbẹ̀ àdúrà nàbẹ̀ Ibrahim yóò sì máa láéláéláé náà ó ní gbogbo ẹni tó bá ń jẹ́ waman àmì tó bá wá yà láìmọ̀ọ́rẹ́ qala waman kafara olùwà ní ẹ̀ńtọ́ ẹ̀rípa nàbẹ̀ Ibrahim òun ti bẹ ọlọ́run ọba ìpè ọlọ́run o ij'al hadha baladan aminan jẹ́ kí ìlú kó máa jẹ́ ìlú fọkànbalẹ̀ àwọn tó bá ń jẹ́ àwọn ará àwọn tí ń gbé bẹ́ẹ̀ jẹ́ kí àwọn ìṣó oríṣiríṣi kọ́mọ wá bá wọn man amana minhum àwọn tó bá jórí gbàgbọ́ ní o billahi wal yawmil akhir tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń gbọ́jọ́ kan yìí gbọ́ ọlọ́wọ́ adá ló pé wa man kafara ẹ̀mí tó bá yàrá ìmúri adúró orí tèmi ṣe yìí ẹ̀mí tó bá yà kó kí sí mi tí kò má nínú àwọn tí wọ́n ń gbé lu fa umati'uhu qalilan òun náà gbádùn ayé ibi ilẹ̀ yóò ti mà ibi kí wọn máa ní ẹ ipe bóyá ní mọ́kà kò sẹ́ni tí yóò mọ̀ tapà sí ọlọ́run ẹlòmíì lè ní ẹ adé mọ́kà wọ́n ń ṣe wọ́n ń ṣe nǹkan mọ́kà èyí wọn ò túmọ̀ sí pé nǹkan ọ̀hún dà ẹ̀rí pé àwọn kan sọ ní ara mọ́kà ń jó ara mọ́kà ń lùlù sòkè bẹ́ẹ̀ fi sẹ̀rí hùn ipe ẹ̀ máa jó. torí pé kí ni àwọn ará ma ń jó àwọn ará mọ́kà máa ń lùlù so yín wòye ṣe ẹ̀rí fún wa níta bá rí ní mọ́kà kì ṣe ẹ̀rí torí pé kí ni kan olúwa bá sọ pé gàtàlẹ̀ Ibrahim bẹ̀ lọ́wọ́ bá tán bọ́lọ̀ wá ti bẹ́ẹ̀ náà wà á máa ń káfàrà ẹni tó bá wá ya kẹfìrí tí ọgbọ́rọ̀ sọlọ́run lẹ́nu tó ì jẹ́ pé mọ́kà ìlú náà wà kọ́lí ìlànà òun náà gbádùn yẹn ni pé ńlẹ̀ ayé yóò máa bá wọn gba gbogbo gbádùn tí wọ́n ń gbà yìí súnà ni kéèyàn ń rí ẹni tó ya pòkì ẹni tó ya oníbídà kó jẹ́ ọmọ mọ́kà èyí wọn túmọ̀ sí nǹkan kódà kó jẹ́ fámílì anabi sallallahu alaihi wasallam yìí wọn túmọ̀ sí nǹkan kan ẹnìkan bẹ ẹ̀rí tiẹ̀ láyé lórí pé sufi da òun náà ni alawi maliki yìí ni alawi maliki kódà yìí máa ń ṣe mọ́lúdì ní mọ́kà ẹ̀ẹ́ eh, kẹ́nìkan wá ní káwọn mọ̀sẹ̀ mọ̀lúdì mọ́ yàn yìí anílà ah, ayé àkùránì nìyí gbàtà nàbí Ibrahim bẹ̀ lọ́wọ́ bá tán pé àwọn tó bá ní gbàgbọ́ ọlọ́run jẹ́ kán máa gbégbére wọ́n ní wà máa ń kàfàrọ̀ amẹ́ni tó bá ya kẹfẹ́rí ó túmọ̀ sí pé àṣẹ àwọn tí ó ya kẹfẹ́rí náà wà ní ní maka ẹlòmíì tẹ́ bá sọ pé àní tẹ̀sùbà lílo kọ̀dà ọwọ́ ni ẹ máa kà wọ́n ní bóun ṣe máa ń kó tẹ̀sùbà àwọn maka ìrírí àwọn ará maka ń lo tẹ̀sùbà sara wọn kan lu tẹsíbà wà lọ́wọ́ kan wa kọ́lá lómi tún lé ní sheikh osemin sheikh ibn bas sheikh sheikh ibn temiya wọn da wọn kini alẹ́ anabi sallallahu alayhi wa sallam kì í lu nǹkan wọn ní wọn rí mẹ́ka òun rí mẹ́ka náà alẹ́ wa ti wá di kó da irọ́ rí mẹ́ka kọ́ kò túmọ̀ sí kó da torí pé bí kò kí ṣe ń bẹ lórílẹ̀ ayé bẹ́ẹ̀ náà ní ń bẹ ní ní tá a bá tiẹ̀ ní rí gbọ́ àyà kúránì yìí ó ń ṣàlàyé rẹ̀ fún wa kí wàá máa ń ká fara ẹni tó bá wá ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run tó pé mọ́kà náà lọ́wọ́ o ó sì wá yá yàkúyà ẹni ò lẹ́lòmíì náà nínú àwọn tó ń lọ láti nàìjíríà yìí náà tí àwẹ̀ bá ti ń bọ̀ báyìí wọ́n ti gbàdé rù wọ́n lọ wọ́n lọ sí mọ́kà kò sí tán lọ lè ń ṣe ju ìbàjẹ́ lọ ìbàjẹ́ náà lọ lè ń ṣe wọn ẹlòmíì kọ́ngílẹ̀ àwọn aṣẹ́wó náà ni yóò mọ̀ lọ lè kọ àwọn obìnrin olóbìn yóò mọ̀ lọ lè kọ àwọn ọmọ àwọn ọmọ nàìjíríà yóò mọ̀ lọ kó wọn fáwọn aṣẹ́wó àwọn àwọn aṣẹ́wó ọkùnrin nínú àwọn lárúbáwá àwọn pòkì nínú àwọn lárúbáwá náà ni sòwúrú eléyìí ẹlòmíràn yóò dọ̀hún wà mà ìwà kẹfìrí náà lọ wù lọ́hùn láti nàìjíríà tọ́lọ lè gbé wo lọ́wọ́ ìwo tó gbé lọ mọ́kà tọ́wọ́n lọ lè fi bọ́ọ̀lù fáwọn lárúbáwá kọ́mọ́lọ́ lè kó wá ẹ̀rí <laughs> wọn náà kún bẹ wọn bẹ náà ọmọ lọrin yìí wọn bẹ náà tẹsán ọmọ lọrin ẹ̀dá kò kéèyàn wọn lọ lè lo àfọ̀ṣẹ fún àwọn alárúbáwá sọ́yẹ́dì pẹ̀lú eléyìí hùn ẹni sẹ́hìrù ni idán sọ̀rọ̀ yìí hùn sí ni sẹ́hìrù sí ni nítorí wọn sọ̀yàn di kẹfìrí ni sọ àwọn ẹlòmí oríṣiríṣi aburú wàláì tí o sì máa gbọ́ náà làwọn ẹlòmí ń dẹ́wọ́ mbẹ́ o sọ ní ìlú tó lọ́wọ́ bá ní pé ìlú èèwọ̀ ni ìlú àpọ́nlé ni sọlúwa ní gbogbo àwọn tí wọ́n ń ṣerú nǹkan báyìí fa umatti'uhu qalilan àwọn náà débẹ̀ wọn gbádùn wọn gbádùn ní maka wọn gbádùn falalalala olúwa ní thumma adtarruhu ila adhabin nar olúwa ní tó bá yá ìwà ṣeré ńtọ̀hún síbi ìyá ẹni pé ńgbà tó bá tó ńtọ̀hún bá kú yẹn pé ńbọ̀ abẹ́mi ọlọ́run ńbọ̀ abẹ́mi ọlọ́run gbogbo ẹni tí wọ́n ń ṣe aburú tí ń hu abú nílùú yìí ńbọ̀ abẹ́mi ọlọ́run tí ó bẹ̀rù ọlọ́run ọba ṣe pé irú àwọn ìlú tó bá jẹ́ ìlú ńláńlá báyìí tó pé wọn bá pàtàkì báyìí tó jẹ́ ààyè ìwọ̀ nítorí da fún mùsùlùmí náà ni kóun náà pàtàkì irú ààyè ìwọ̀ ọmọ yóò azim sha'airallahi fa innahu min taqwal qulub ẹni tó bá jólù bẹ̀rù ọlọ́run òun náà kúrú ààyè yẹn lé pé ah tọ́lọ́ ni ká má ṣe yá yẹn so kò wá jọ oríṣiríṣiríṣiríṣi àwọn aburú ṣẹ́tí yẹn bá ṣe gbé ìlú òun sí lè ó ṣe rí àṣírí àwọn ọmọ nàìjíríà àtàwọn ọmọ ìlú mi pẹ̀lú aburú tí wọ́n ń ṣe so ìyìn sọ pé gbogbo àwọn tó ń lọ bẹ ó náà lọlẹ̀ ń saburú o ìyìn sọ pé gbogbo wọn o kódà àwọn obìnrin míì tí wọ́n ń lọ bẹ kìsìpá aburú náà lọlẹ̀ ń ṣe ìbẹ̀bẹ̀ lọ́n tó kọ́ ń ṣiṣẹ́ wọn àwọn tí ń saburú náà bẹ́ẹ̀ so àmọ́ ẹni tí wọ́n ń saburú ń ah ó yẹ kó ń tọ̀hún kó bẹ̀rù Ọlọ́run ba torí pé ntí Ọlọ́run Ọba lóun ṣe ní àyè àpọ́nlé tóun ṣe ní àyè olúwa ní súnmọ́tòròhù ilá ẹ̀dábìnà ẹnìyẹn padà wọná wọ̀bí sẹlmàṣír olúwa ní ó burú níbi tí èèyàn máa ń ṣẹ́rí sí kéèyàn lo ayé tán kó a jẹ́ pé bolè yẹn darí sí kán ní níbo ni kó a jẹnu ná à ó burú sòun ni pé gbogbo wa àtàwátà ọlọ́ntàn àwọn tí àwátà sinimaka ti pọ́lọ́ ní padà ṣe nírọ̀rùn káwọn lọ ó dáa kí o ti mọ gúrú àwọn eléyìí kalẹ̀ kò sí ẹnìkan tí ó lọ sí maka lẹ́yìn ìgbà dé tí o tún ní ma wò pé ah n fẹ́ dé ibi ń padà kó lè mi máa ń sọ lẹ́yìn pé ah tí ma ra rí owó díẹ̀ kan báyìí wàláyé ẹ̀mí mi ò ní lọ́mọ ẹ̀ka ju pé kí n kọ́kọ́ kọrí sí múra yìí lọ náà ni torí pé kí ni èyí ó máa wo gbogbo àwọn orí ọlọ́run ọba wọn ládàá oríṣiríṣi tọ́lọ́run ọba lọ́mọ tó fi sí ààyè òun sọ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala gbogbo àwọn tó ti lọ sí hajj náà kọ́lọ́run ọba kí ọmọ jẹ́ kí hajj náà kó bàjẹ́ sọ àwọn tí wọn ti láǹfààní àti lọ kọ́lọ́run ọba kí ó ṣe nírọ̀rùn. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك اليك نعم Assalamu alaikum. Madam. Wa alaikum Is it true as some people claim that Ilorin and Mecca are the same spiritually? Thanks. Ọlọ́run kọ́ sànù wa. Ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé ìlú kankan tọ́lọ́run ọba ti dákọ̀ ẹ̀ so eh, èèyàn gbọ́dọ̀ pàtàkì ẹ̀ ibi tọ́lọ̀ ń pàtàkì náà lèèyàn gbọ́dọ̀ pàtàkì kọ́dà ní tó bá ń pàtàkì ń tọ́lọ̀ ń gbá pàtàkì àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ọba ni ìsọkúsọ ni kọ́dà èèyàn gbọ́dọ̀ fi Qahira èèyàn gbọ́dọ̀ fi wé yẹn pé Misra ọlọ́run dákọ̀ lẹ́nu Qur'an ọlọ́run dákọ̀ lẹ́nu Qur'an Madian ọlọ́run dákọ̀ lẹ́nu Qur'an èèyàn gbọ́dọ̀ fi wé Iraq anabi sọ̀rọ̀ sọ́lá ń darúkọ rẹ̀ nù hadith gbogbo àwọn àyè yìí èèyàn gbọ́dọ̀ fi wé mọ́kà bẹ́lẹ̀ ń ta sí kátàwá tó ní pé ìlọrin ìtàn rẹ̀ níjẹ́ tó ga jù náà ni ìtàn rẹ̀ níjẹ́ ìtàn rẹ̀ níjẹ́ tó ti ga jù náà ni kí ọmọ ní ìlọrin ó sì dédé mọ́kà bó ló ṣe jọra wọn ẹ lọ lè kọ́ta ẹ̀kọ́ ẹ̀kọ́ kaba síbẹ̀ náà kẹ kọ́mpútà kọ́mpútà Ibrahim ẹ kọ́ síbẹ̀ sórí eléyìí ọ̀rọ̀ sọkúsọ tí ọ̀dà ni kí ọmọ ní Ìlọrin ó ṣe dédé Mẹ́kà kọ́ra àwọn tó ń gbọ́ lẹ́nu àfa kan tó ní tí ì bá ṣe Kábà tí ì bá ṣe Kábà Ìlọrin ọbẹ̀ ó sì lè ọlọ́kọ̀ ni kì í ṣe nìkan ó kú Safa àti Marwa náà kì í ṣe bẹ̀rù nìkan ó tún ku ẹ̀yìn kíní Kùbá ó ku Àràfà kú mùsẹ́lífà wà ní lẹ́yìn kàábà nìkan ní tó pọ̀ rẹ̀gẹ̀dẹ́ tí ń bẹ mọ̀ pé aláìmọ̀ kan náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kí ọmọ ní lẹ́yìn kàábà kò sí ti tí ká tí mọ̀ká fi ju Ìlọrin lọ sọkúsọ ní yẹn báwọn kọ́lọ̀ ń kó ṣàánú fún wa. salamu alaykum wa rahmatulahi wa alaykum salam. alfa ẹ̀dá ọkùnrin àdúrà wo ló dáa kí èèyàn máa ṣe tí èèyàn bá ti fẹ́ sùn àti pé téèyàn bá láàlákàlà tó bá tají ẹ dákun àdúrà wo ni kí èèyàn ṣe téèyàn bá jí. àdúrà táwọn náà sọ̀rọ̀ lọ́sọ́lá ní ká ṣe òun náà ni pé tẹ́nì kọ̀ọ̀kan bá ti dé orí tó ti fẹ́ sùn ànábì ni kéèyàn tẹ ọwọ́ rẹ̀ kó wá ka kòrìsẹ́yì kúlẹ̀ àwọn ọ̀dọ́rọ̀ falak kúlẹ̀ asọ́rọ̀bì nas kúlẹ̀ ayọ̀ kẹfìrún kúlẹ̀ huwa allah ahad kó kà kó tu sí i ọwọ́ rẹ̀ kó wá fi pa ara rẹ̀ sunbiri wáyà mi ní kúlọ̀sọ̀ fẹlẹ̀ kúlọ̀sọ̀ bí nurse kó kà kó fi pa ara rẹ̀ sọ̀nẹ́ sọ̀rọ̀ sọ́lá ní pẹ́ lọ́wọ́ yan olùṣọ́ nínú àwọn kan tiẹ̀ nìyẹn kó títí tẹ́nìyàn ó fi tí ó fi jí tí yẹn bá ti ṣe kí o fi ọkàn yàn balẹ̀ títí ló fi má aburú kan kò ní ṣe èèyàn tí ń jẹ́ aburú àlejò náà àbí aburú èèyàn ìyẹn tó wà lè ṣe tẹ́kẹ́lómi tó lóòótọ́ ńlá làkàlà sọ alákàlà aláti òní kò ní nǹkan kan ṣe fún ọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ tóró ti ṣe nǹkan tó yẹ kí kéèyàn ṣe so bákan náà téèyàn bá wá tẹ alákàlà téèyàn bá wá jí téèyàn kan ṣe náà ni pé kéèyàn ní a'udhu billahi min sharri ma ra'aytu fi manami ọlọ́mọ wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run níbi àṣẹ ìtọ́n látara nǹkan tí mo rí ní ojú oorun yìí so kéèyàn o change ibi tí yẹn bá wà tó kéèyàn bá sùn lẹ́gbẹ̀ẹ́ bíi sùn síbò míì kọ́ ọmọ bá ohun rẹ̀ nìṣó so lẹ́yìn ni anábì ní tó wá pé èèyàn bá tó wá rọrùn sùn náà kéèyàn ó dìde kéèyàn ó ṣe náfìl kó sálọ̀ la kó ṣe náfìl so wallahu a'lam naam. salamu alaykum. wa aleykum salaam. tí ọbẹ̀ yẹn bá ń wo ìbẹ̀ sí ẹgbẹ́ kírun sí i lára nígbà tí ìbá kú. tó bá wò tó wò kú èèyàn kírun sí i lára naam. Only can Muslim perform safu and ritual at subuhi time. Okay, ní pé àsìkò àsùbà ti tó ń tọ́ wọn ò sì kí wítìrì rẹ̀ tó a pé wọn bá ti kí tán tó a pé wọn ti kà àsùbà àmásìkò rẹ̀ tó ìyẹn lè kí kí o kí ọkà tí fajiri lera àwọn báwọn náà kí n sọ̀rọ̀ lè kí àsùbà àwọn tó a pé òkè wítìrì bí wọn sùn lọ lápèjúwe gbàtẹ́ yóò jí àsìkò àsùbà àgàlẹ̀ yẹn jí. Suru ẹni yẹn ẹnu tí ó kàn sí náà ni pé tó bá ti kí àṣùbà tán kó kí rọ́kàn àtẹnil fajr méjì òun kó wá ṣe sùúrù tó bá di àsìkò dùhà ìyálẹ̀ta tó ló bá ti ràn dáadáa kó wá kí wítìrì yẹn bọ̀tù wítìrì yẹn kó wá ní kí ní mẹ́ta má yóò wá kí ní mẹ́rin so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní fatawa sheikh eh, Uthaymin rahimahullah naam. Can a Muslim perform Shafi Witri at Subhi time? Then, can a Muslim who did not perform his daily Salat perform Salat with Janaza? ok àti dáhùn tàkókò ẹlẹ́kejì òun ni pé ẹni tí kò kírun déédéé kò sí lè kírun janaza kò sí tó ní ọmọ kì ó lè kírun janaza ṣùgbọ́n ẹni tí kírun déédéé ọ̀rọ̀ rẹ̀ léwu o so kò dáa kí mùsùlùmí ọjọ́ ẹni tí kìkì ń kírun déédéé. naam. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam. As for as far as the teaching of Islam and the concept of Sharia is concerned, what is the judgment of network, mass marketing, and business, e.g., Chinoji, KD, Trouble, Tanzi, etc. kò í ṣe pé gbogbo àwọn network business náà ni kò dáa kìí ṣe kí gbogbo ẹ̀ ní ọ̀dà ìtọ́ba ṣe pé èèyàn rajà yàn pẹ̀lú ètò wàá rú ọjà tó fẹ́ rà wọ́n ṣàlàyé rẹ̀ síbẹ̀ ibi tó dáa sí ibi tí ò dáa sí gbogbo láìfi rẹ̀ wọ́n ṣàlàyé rẹ̀ síbẹ̀ sùlẹ́yìn náà kan wà ní aláàlà láàrin yín ṣe pé àwọn ni wọ́n gba ọjà àwọn náà ni wọ́n gba owó lọ́wọ́ tiẹ̀ tó bá di pé ọjà dọ́ wọn tán owó dọ̀ wọn gbà tó jábá ti ọlọ́wọ́ wọn da owó padà fún ẹni tó ta ọjà fún yàn so gbúrú àwọn ètò yẹn ti wà ní àgbáyé kò sí ní tí ó burú mbẹ àwọn tó bá ṣe pé ní tí yàn fẹ́ rà o ò mọ irú tó fẹ́ rà wọn ò ṣàlàyé rẹ fún ọ wọn kàn sáà ní kọ sẹ́ndì kínní àbọ̀kàn sọ òórí kò tó wá sáwọn kankan lálàlà láàrin sùúrù àwọn ọjà báyẹn ọ̀dà kínyìn ò jìnnà sírú ẹ̀ pọ̀ lórí nẹ́ẹ̀tì pé yẹn máa ń ṣe tó pé tó bẹ lè ra wọn lè ní kọ́ wá báwọn lọ́fíìsì kan ló ti wá gbà ọ́ kíní kan tó ti ń kó sírù yìí hùn fìtínà ni so àbáwọn kan bẹ tó pé ó ní fọkànbalẹ̀ tó pé wọn ó ṣe ètò yẹn kọ́lá tó wá pé ọba rà tọ́jà àwọn ọba dọ́dọ̀ rẹ tó bá sọ fún ọ pé ọjà yóò dọ́dọ̀ mi wọn ó da owó rẹ padà fún yàn so eléyìí ni tó wá pé ó bá clear báwọn kò sí tó burú ń bẹ́ẹ̀ àmẹ́mi ni àwọn GNLD tí a ń ṣe gbogbo nǹkan kan tó ṣe pé májẹ̀mú wà níbẹ̀ pé tó bá ti ń bá wọn tajà bó bá ṣe ń múyàn wá sí náà ni wọn ní o ṣe máa ní géènì sí kóra kọ́ má tajà yẹn má sòkò kàn jẹ́ pé àwọn tó mú wá ó sì máa ní géèsì lérí wọn so ń tiẹ̀ náà àfa àpapọ̀ lérí eléyìí sí ni pé haram ni ọjà tí ò dáa kéèyàn máa tà ni so wallahu a'lam naam. salaam aleykum. aleykum salaam. please can we observe prayer at church. kí ni ẹ fẹ́ wá lọ church tó fi máa kírun bẹ́ẹ̀. Please, if somebody is doing is doing Sufi before he die, but did not know that Sufi is not Ibada, is God going to ask him what is the judgment to do okay. na lápèjú ẹnìkan irú ìbéèrè tán béèrè yìí onípẹ́ni tó ṣe pé ó ń ṣe Sufi àbí ń ṣe bẹ́dà kan tó pẹ́ nìyẹn wàá mọ̀ pé tó ń ṣe yìí nǹkan tí ò da ni lọ́kàn sí tiẹ̀ gan ni pé òun fi ń jọ́sìn fọlọ́hún sòtò kílẹ̀ jù náà ni pé ọlọ́run wa subhanahu wa ta'ala kò kí ń fi àjẹyàn ma kunna mu'adibin hatta nab'atha rasula sọ àfi kó jẹ́ pé òjíṣẹ́ ìyẹn ni pé mẹ́sẹ̀jì òdodo yàn náà ni tó lọ́wọ́ kì í ṣe ọba alábòsí so àmọ́tọ́ apẹ́ nìyẹn pẹ̀lú àìṣe tó tiẹ̀ ìyẹn ni pé negligence tiẹ̀ ni òfin jẹ́ kó jáwọ́ kú níbi nǹkan o so ìmọ̀ka tíra kanjọ kan ẹni ń ṣe àtakò ọ̀rọ̀ ọgbọ̀n bèrèjàl ẹni yẹn sọ pé kò sí ọgbọ̀n bèrèjàl ìgbà táwa jọ ń sọ̀rọ̀ yẹn ó wá mú tíra kan jáde bí kẹ́yìn náà fi lè rí pé kò sí ọgbọ̀n bèrèjàl ìgbà tí ń kà ìyìn rírú ọ̀rọ̀ báwọn rí kí n tó wá ń bẹ̀ ni pé àfáàyàn ń fi rìnlẹ̀ pé ẹni tí ó bá ń jẹ́ àwọn ubadul qubur àwọn tó máa lè ń sin sàárè tó máa lọ síbi sàárè tó máa lọ lè tọrọ nǹkan tó pẹ́ nìyẹn sì ní kò mà ọkàn tiẹ̀ náà ni pé ah bí àwọn ẹni ọlọ́run ní kíní kankan kan so àmọ́ ń kírun ń tẹ̀lé àṣẹ ọlọ́run ṣe gbẹ so ó wá kú sórí kíní rùn wọ́n ní tó súnmọ́ náà nípa ọlọ́run ọba yóò ṣe àforíjì fún un látara pé ẹni yẹn kò máa ní ibi tí wọ́n á ní ìgbọ́rú ẹ̀rí ni pé wọ́n á ní àbí kó ṣe pé bí wọ́n ti ń sọ làwọn àáfàá bú àwọn ni wọ́n pọ̀ láwùjọ ni wọ́n á sọ fún wọn pé eléyìí ṣe bọ̀ nìkan kọ́dà àwọn àti ẹ̀mọ́ fi ń súnmọ́ náà ní sòun sì jẹ́ ẹni tí kò mọ̀ nǹkan kan ìpè ọlọ́run bó fún ní excuse àwọn àáfàá bú un àwọn ni wọ́n jìyà ìyà kìnìyàn so wọn ni pé tó súnmọ́ náà ni pé gbogbo tó sàn lọ lé rasula wallahu a'lam naam. olùbẹ̀rẹ̀ ní salamu alaykum tó lọ́ọ́ káàtó. wa alaykum salaam. ṣé ẹ wà fún ìkúkù tí a máa ń dì láti fi dìde níbi ìjòkó lórí ìrun. bẹ́ẹ̀ ni ẹ̀rí wà fún un so tẹ́ bá lọ ka sifatu salat sheikh albani wọn náà ń pè ní tajin so ní kéèyàn ó di kúkú bí ẹni tí wọ́n fẹ́ ń lọ fúláwà báwọn àti ń lọ fúláwà sí máa ń lọ kí wọ́n fi dìde sókè so ẹ̀rí wà fún un bá nàbí sọlọ sálàm ṣe máa ń dìde tí bá ń kírun nìyẹn wallahu a'lam. bákan náà sẹ́lótọ́ ni ànábì sọlá sọlá ó sọ pé ká má fẹ́ atẹ́gùn sí oúnjẹ tó bá gbóná jazakumullahu khairan. bẹ́ẹ̀ni kí n ò ṣe sùúrù láti pé kó fi ni kí n ò fi atẹ́gùn sí wallahu a'lam. Assalamu alaikum. Wa alaikum assalam. When a woman is pregnant and she is fasting and she notices that the time for delivery is about to happen, can she continue fasting? Naam, wọ́n ní tí obìnrin bá ní oyún tí ó sì ń gbààwẹ̀ tó wá rí pé àsìkò tó ń fẹ́ bímọ ti fẹ́ tó ṣó lè máa gbààwẹ̀ nìṣó tó bá ṣe kó bá rọ̀ lọ́rùn tí kò bá ní lára sọlọ́mọ fún ẹlòmíì agbára bẹ́ẹ̀ so kò sí tó burú mbẹ àmọ́ tó bá ṣe pé kò bá ti rọrùn mọ́ ó ti ya fi kalẹ̀ so kó máa ṣe fídíà nǹkan kó máa bọ́yàn fún ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan so kó lọ́wọ́ bá kí ó ṣàánú fún wa naam. please sisters. naam. I read a book written by one Abdulrahman Mubarak. Rahman Mubarak. Eh, okay. And the book indicates that Prophet Adam was the first person to erect the Kaaba. And the only coincidence and Ibrahim and Ismail raised the foundation of the building. Please, has Nabi Adam really work on Bethel Atik? Naam, iti o rinlẹ̀ So na náà ni kaaba yẹn olùwà bá ní àwọn màláìka ni wọ́n kọ́kọ́ kọ́ ilé yẹn kalẹ̀ sọ́yẹ́rì pé nítorí nǹkan sọ fún àná Ibrahim ni pé yẹ́rìfà kó gbé ga kó rinovate rẹ̀ ni sùkìtìpá àná Ibrahim gangan ni ọkọ̀ so wallahu alam àmì pa adamu ló kọ gbé bẹ́ẹ̀ àbí kíní kan mi ò tí naam. Assalamualaikum. Waalaikumsalam. Please, is it true that Allah has created the light of the Prophet Muhammad sallallahu alaihi wasallam before he created Prophet Adam? If it is true or not, please give us e- evidence. Àwọn òpùrọ̀ èèyàn wọ́n máa ń parọ́ nípa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam. Ipe ànábì ni ẹni tí Ọlọ́run bá kọ́ dá ṣẹ́ni tí yẹn bá fẹ́ pọ́n ànábì lé yẹn gbọ́dọ̀ pọ́n lé pẹ̀lú nǹkan tí kò bá jẹ́ òdodo ntọ́lọ́wọ́ bàbá fi pọ́n lé ìyẹn fi pọ́n ànábì sallallahu alaihi wasallam lé ntànábì gan ọba fi ròyìn ara rẹ̀ yẹn lé ọmọ fi ròyìn ànábì so ọlọ́run ànábì sallallahu alaihi wasallam gan òun ló ṣàlàyé nǹkan tọ́lọ́wọ́ bá kọ́ dá so ó ní ntọ́lọ́wọ́ bá kọ́ dá òun náà ní alqalam qalam lọ́lọ́run kọ́ ọlọ́sìn ni kọ́ máa kọ gbogbo nǹkan tí ó wà ṣẹlẹ̀ láyé ó sì kọ́ kalẹ̀ sòbí táwọn yẹn ti rí pé anabi ìmọ̀lẹ̀ anabi ọlọ́nkọ́ dá àdìsí rọ ni wọ́n fabricate rẹ̀ náà ni sòkúrò àwọn akúrò pé àdìsí ìmọ̀lẹ̀ yẹn wọ́n transfer transfer transfer transfer transfer so irọ́ ni kí ló dé tá anabi òfin pẹ́ra rẹ̀ pé muhammadu ọmọ ìmìnìmọ́lẹ̀ anabi pẹ́ra rẹ̀ pé muhammadu bun abdullah èmi ni muhammad ọmọ abdullah anabi òkúra rẹ̀ pé èmi ni muhammad ọmọ ìmálẹ̀ àbí èmi ni ìmálẹ̀ ọlọ́run kò sí tó ti wí bẹ́ẹ̀ so àmọ́ àwọn tó bá fẹ́ sọ pé ọlọ́run àtànábì náà lọ̀kan àwọn náà máa ń mú ọ̀rọ̀ yẹn wá wọ́n ní ọlọ́run ló mú wọ́n ní eh, kuntu kanzan makhfiyan fa ahbabtu an u'rafa fa qabbartu qablata min nuri wa khalaqtu bihi nura muhammadin so wọ́n ní ọlọ́run wá bu ìmọ́lẹ̀ kan lára rẹ̀ wọ́n wá fi dá ìmọ́lẹ̀ anabi wọ́n ní ọlọ́run náà ní anabi anabi náà ní ọlọ́run sọ̀rọ̀ yẹn. kò rí bẹ̀rẹ̀ ara àdìsí rọ ni so káwọn bá wọn sọ lóye mọ́ o. kódà káwọn bá wọn sọ pé anabi lẹni akọ́dá rọ o àbẹ́ni atorí ẹ̀ dálé ayé ẹni atorí ẹ̀ dóde ọ̀run ọ̀hún àtorí anabi dáyé ntọ́lọ́mbi torí wa dá tó fi dáyé òun náà ní pé kíni níbi kábàá lè sìn òun ni naam. oúnjẹ wo ni ẹ̀dàkùn nígbà tí èèyàn bá jẹ àwàtẹ́ ìtẹ́lẹ̀ ẹ̀dàkùn tí èmi tún dé ṣé ẹ lè gbà àbí kéèyàn má gbà mọ́. ẹnìwọ̀n yóò tó akọ́wá já àwẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mi bá dé yóò gbà lẹ́yìn gbàtà bá parí bóyá èèyàn já àwẹ̀ lọ́dún tó lọ tí táwọn èèyàn fi wá dé ènìyàn ò tí ì gbà wẹ̀ yóò gba yìí tá ń gbà lọ́dún yìí bọ́ ẹni kí wọ́n máa bọ́ yẹn yóò sì máa gbà rẹ̀ fún pé ó pẹ́ ní wọ́n jẹ́ pẹ́nálítì pípẹ́ tó pẹ́ kó tó san àwẹ̀ rẹ̀ so wallahu a'lam. assalamu They say that it is not good to fetch water in the well at night. Is it true? Wọ́n ní kò dáa ká àwọn ọkùnrin lóru propaganda ni irọ́ ni sìnyẹn lè pọnmi gbogbo àti tó bá wúyàn lèyàn lè pọn ntani kẹyìn ọmọ ṣe ni pé ọ̀dà kéèyàn pọnmi tán nulẹ̀ àbí nǹkan kan. kí wọ́n sí kalẹ̀ so mọ́júmọ́ anabi ni kí wọ́n máa dé àwọn omi tí wọ́n bá gbé kalẹ̀ àbí oúnjẹ àbí nǹkan kan kí wọ́n dé so ẹ sì rí pé wọn náà ó ṣe dédé ìbámu pẹ̀lú àlàáfíà ọmọ ẹ̀dá mẹ́nìyàn náà. asalaamu alaykum tula. maaleykum salaam. please is it good for a husband to start saying to his wife and on all members of the family that he want to make I want to take a second wife in order to make her feel bad every, every time I punish her. okay. kọ́ máa sọ pé wọ́n fẹ́ ya òkèjì wọ́n fẹ́ ya òkèjì láti lè fi kó bànújẹ́ bá a so n tó bá dé òfin ọlọ́wọ́n ọba ìyẹn fi kó bànújẹ́ bá yàn kí ọmọ ní kírun nísìn yìí fi bọ́nú jẹ́ so tí wọ́n bá fẹ́ yàwó èèyàn fẹ́ nítorí tọ́lọ́run láti fi tẹ̀lé òfin ọlọ́wọ́n ọba ni so àṣẹ ọlọ́run ni ìyẹn fi àṣẹ ọlọ́run báyà nù jẹ́ so àbí fi ṣe kísà fún ọ ìyẹn fàṣẹ ọlọ́run ṣe kísà fún yàn so ọlọ́run ọba ló ní fankihu ma taba lakum minan nisa'i masna wa thulatha wa ruba' ok tó bá ní ọbẹ̀ ṣe kísà fún yàn pẹ̀lú ìyàwó kìí tó fẹ́ gbọ́dọ̀ tó fẹ́ tó pé the same rule wà tára kọ́kọ́ ń wù náà ni tó lọ fẹ́ kẹta náà kò fi ṣe kísà tó lọ bá tó ṣe bẹ́ẹ̀ náà tó fẹ́ kẹrin kò fi ṣe kísà tí o bá tó ṣe bẹ́ẹ̀ ọ̀yà tó lọ fẹ́ karùn-ún kó wá rí àbù kan wájú ọlọ́run sòwò náà ni pé èèyàn kì í fẹ́yàwó nítorí ìṣekísà fún yàn èèyàn fẹ́ nítorí pé àṣẹ ọlọ́run ọba ni sòwò náà ni èèyàn fi gbádùn nǹkan tí yàn bá fẹ́ ṣe sọ wallahu a'lam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka